إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وكل ضلالة في النار وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته adáwọ̀pẹ́kún olúwa Allah subhanahu wa ta'ala ọba tí ó tọ́ ìmì àtẹ̀yìn sọ́nà ọba tí ó ṣamọ̀nà wa ọba tí ó ṣe wá ní ẹlẹ́sìn Islam ọba tí ó ti wá ní ìkan nínú àwọn almuwahidun ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ti ẹnì kọ̀ọ̀kan wá ní oní tawhid ẹni tí ó dúró sórí ìjọkànṣoṣo ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala adúpẹ́ fún ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala lórí àwọn ìkẹ́ rẹ̀ àti àánú ẹ̀ lórí ẹni kọ̀ọ̀kan wa eléyìí tí kò ló ń kà bi qawlihi ta'ala wa in ta'uddu ni'matallahi la tuhsuha nítorí gbọ́dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala àti rìnlẹ̀ fún wa wípé tí a bá ń ka ìkẹ́ ọlọ́run ọba Allah ní eléjì ọlọ́wọ́ba Allah subhanahu wa ta'ala ní láàtòsíwá ọlọ́wọ́ba lẹ́ẹ̀lì kankan àdúgbò fún ọlọ́wọ́ba Allah subhanahu wa ta'ala lórí àwọn ìkẹ́ yìí pàápàá jùlọ ìkẹ́ yíyọ̀ǹda tí ọlọ́wọ́ba Allah subhanahu rẹ̀ fún wa láti ìbẹ̀rẹ̀ dé òpin ó sì fún wa. ká tó wà nínú àwọn ẹrú ọlọ́run ọba tí ó máa sọdún ọdún ìtúnú àwẹ̀ títí ọdún 1443 lẹ́yìn hijira nabi sallallahu alayhi wa alihi wa sallam láti ìlú makka lọ sí ìlú madina abẹ́lúwa kó jọ jàre kọ́mọ́ ṣe ramadan sọdún ìta àgbàtán yìí àti ọdún ìtúnú àwẹ̀ tá a ṣe tán yìí ṣe ní eléyìí tí ó gbẹ̀yìn nínú ìgbésí ayé wa àkọlọ́wọ́n bá kọ́mọ́ ní ọ̀kan ṣoṣo tó kù tá a ṣe nínú ìtẹ̀mí ayé wa Kọlọmọba bá Allah subhanahu wa ta'ala ní àtìmọ́ fún wa lórílẹ̀ àlàyé abẹ́lúwa kójọ járe àkí ó ṣe wá ní ẹlẹ́mìí gígùn kó ṣe wá ní ẹrú tí ó pọ̀ ní ìgbà fún ọlọ́run ọba Allah subhanahu wa kí a máa bẹ lórí ìsìn ọlọ́run ọba wa níbibẹ̀ tí yóò gùn níbibẹ̀ tí yóò jágùn kó ṣe wá ní ara àlàáfíà ọkàn àti gbogbo àlàáfíà eléyìí tó yẹ máa fi ń lo ìtẹ̀mí ọ̀run ọlọ́run ọba subhanahu wa ta'ala kó fi ṣe ọ̀ṣọ́ fún ẹnì kọ̀ọ̀kan wa ọlá ìjọba ìṣọ ọlọ́run ọba subhanahu wa ta'ala. atọ́rọ ìkẹ́ àti jẹ fún aṣíwájú ẹ̀dá anabi sallallahu alayhi wa alihi wa sallam olùkọ́ àgbà ẹni tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó gbé ní àánú àti ìkẹ́ fún gbogbo àgbáláyé ẹni tọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ṣe ìgbédìde rẹ̀ ní àánú àti ìkẹ́ fún gbogbo ayé ìkẹ́ àti ọlá ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala kó mọ́ bá nabi sallallahu alayhi kó bá wọn ará àtàwọn sọ̀hábà àti gbogbo olùsìn ọlọ́wọ́n bá pẹ̀lú lànà nabi sallallahu alayhi títí di ọjọ́ ìkẹyìn eléyìí ni ìjòkó alákọ̀ọ́kọ́ lẹ́yìn oṣù Ramadan ọdún 1443 lẹ́yìn hijira nabi sallallahu alayhi wa sallam lọ sí ìlú Madina nígbà tí Ramadan ń bọ̀ a dá ìdánilẹ́kọ̀ọ́ ìdúró lẹ́ni tí. a na pé kí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó tún sọ wa di àsìkò yìí a tún máa bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ náà padà èròǹgbà wa síwájú ọlọ́run bá Allah subhanahu wa ta'ala yìí yọ́nà kan wa síwájú ọlọ́run bá òun náà ní kí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó tún rọrùn fún wa láti tún láti máa tẹ̀síwájú náà àwọn ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tí a máa ń ṣe ní ààyè yìí ní iwájú ta ilé ọlọ́bẹ̀ ní ìsàlẹ̀ àgbà ní ọjọ́ òní àti ọjọ́ ọ̀la eléyìí tá a máa fi ṣe dárùsù a máa fi ṣe dárùsù nípa tawhid àti fiqh a máa fi ń kọ́ wa ní ìmọ̀ tawhid àti ìmọ̀ fiqh àìrúgbà wa tíwájú ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala náà nìyẹn gbẹ́kẹ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tí ó ṣe nírọ̀rùn fún wa ká tún máa pàdé adúpẹ́fọ́ náà ọba ọba tí ó jẹ́ kí èròǹgbà wa ó ṣe déédéé fífẹ́ ọlọ́run ọba Allah subhanahu wa ọlọ́run ọba ọba tí ó pé òun náà ló kápá kí ó ṣeé ṣe àbí mọ́ ṣeé ṣe adúgbò fọlọ́run ọba ọba tí ó ṣe é ṣe ọba tí ó jẹ́ kí ó ṣe é ṣe fún wa láti tún máa pàdé abẹ́lẹ́ ọba Allah subhanahu wa ta'ala tó jẹ́ ọjà rẹ̀ kí ó ṣe àlékún gígùn ẹ̀mí àti àlékún ìtọ́sọ́nà àti àlékún àánú rẹ̀ lórí ẹnì wa lẹ́yìn àwọn ìṣìṣẹ́wájú yìí ìdánilẹ́kọ̀ọ́ máa bẹ̀rẹ̀ lálẹ́ yìí pẹ̀lú gbọ́lọ́ ọba Allah subhanahu wa ta'ala láti ìsàlẹ̀ ojú ewé ẹlẹ́ẹ̀kejì lé ní àádọ́ta fifty two báàbù man haqqaqa tawhida dakhala al-jannata bi ghayri hisab báàbù man haqqaqa tawhida dakhala al-jannata bi ghayri báàbù tó sàlàyé fún wa tí gbogbo ẹnikẹ́ni tó bá fi tàwíṣídù rinlẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá fi ìjọ kan ṣoṣo rinlẹ̀ fún Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala tí ó bá sọ ìjọ kan ṣoṣo Ọlọ́run Ọba Allah subhanahu di òdodo tó bá sọ di nǹkan tó rinlẹ̀ nínú tẹ̀mí ayé rẹ̀ dakhala aljannata bi ghayri hisab irú ẹni bẹ́ẹ̀ yóò wọnú aljanna láì tẹ̀síro báàbù yìí ni báàbù tí a wà eléyìí tí a ń sàlàyé nínú àwọn ọlá tí ń bẹ fún tawhid ìmọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala lọ́kan ìsìn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala lọ́kan àìdá orogún papọ̀ mọ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala àìtẹ́bọ̀ pẹ̀lú ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala gbogbo ẹnikẹ́ni tó bá fi eléyìí rinlẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá mú nǹkan ìwá lódodo irú ẹni bẹ́ẹ̀ dakhala al-jannata bi ghayri hisab irú ẹni bẹ́ẹ̀ wọnú ọgbà al-janna láì tẹ̀síro báàbù yìí láwàá a ní ọwọ́ ìsàlẹ̀ báàbù yìí wọ́n ní ar-rabi'atu annahu ma kana min al-mushrikin nǹkan ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn nǹkan tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó fi ròyìn ànábì Ibrahim alayhi salatu wa salam òun ni pé annahu ma kana min al-mushrikin ọlọ́run ọba ní dájúdájú ànábì Ibrahim kò sí inú àwọn ọ̀ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kò sí inú àwọn tí ń pa nǹkan míì papọ̀ mọ́ ọlọ́run ọba nínú ìjọsìn kò sí inú àwọn tí ń bá ọlọ́run ọba Allah subhanahu wá orogún ilé ìtọ́lọ́wọ́n bá àlíkẹ́ ọlá tí ó ṣe fún ànábì Ibrahim ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala fún ànábì Ibrahim ma kó ń bí ẹbọ ṣíṣe kó ń bí ìdá orogún papọ̀ mọ́ ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala kó níbi bíbá ọlọ́wọ́n bá wá orogún kó níbi ẹbọ ṣíṣe Ibrahim kò sínú àwọn ọ̀sẹ́bọ olùsí ọlọ́run ọba lọ́kan nínú ìjọsìn nínú ìjọ ìsí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ní ọ̀kan nínú ìjọsìn nínú ìjọ àwọn tí wọ́n máa ń sí ọlọ́run ọba lọ́kan nínú ìjọsìn nínú wọn lànàbí Ibrahim wa ọlọ́run ọba àlejò lájẹ́ kó yọ pé ànàbí Ibrahim alayhi salatu wa salam kò sínú àwọn ẹlẹ́bọ. ayi wọ́n ní tiwọn ni pé lisihati ikhlasihi wa kamali sidqi nítorí ìlàlàáfíà ìfọ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala nìkan mọ́ ìfọ́ ọlọ́run ọba mọ́ ìsàfọ̀mọ́ ìjọsìn fún ọlọ́run ọba nìkan ṣoṣo eléyìí tó lálàáfíà nínú ìjọsìn ànábì Ibrahim nítorí nǹkan yẹn wa kamali sidqi àti nítorí pípé ìjẹ́ olódodo ànábì Ibrahim alayhi salatu wassalam nítorí ẹ̀ lọ́lọ́wọ́ bá lọ́sùn fún àtàlá fi fọ ànábì Ibrahim pé ló fi fọ́ mọ́ pé annahu ma kana minal mushrikin mánàbí Ibrahim kò sínú àwọn olùṣẹbọ pẹ̀lú ọlọ́wọ́ bá ànábì Ibrahim kò sínú àwọn olùdá nǹkan kan ìkìláàsù rẹ̀ fọ́lọ́wọ́n bá ó mọ́kànjá ó lálàáfíà ìjọsìn fọ́lọ́wọ́n bá nìkan ṣoṣo ìsàfọ̀mọ́ ìjọsìn fún ọlọ́wọ́n bá nìkan ṣoṣo ó lálàáfíà látọ̀dọ̀ anábì Ibrahim bákanáà wàkàmáàlì tẹ́tẹ́ bákanáà anábì Ibrahim ó pé ní ẹni tó jẹ́ olódodo sí ọlọ́wọ́n ba Allah subhanahu wa ta'ala ẹni tí ọjẹ́ olódodo sí ẹ̀sìn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ẹni tó jẹ́ olóòótọ́ sọ́lọ́run ọba pẹ́ẹ́pọ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala nìkan onísìn ọlọ́run ọba nìkan ló ti jó lóòótọ́ sí nínú ìjọsìn. wàbọ̀ ẹ̀dì ní àìlèṣèk àti nítorí jíjìnà tí anábì Ibrahim tó jìnà sí ẹbọ ṣíṣe tó jìnà sí ìmọ̀ bá ọlọ́run ọba wá orogún ọ̀rọ̀ kan bẹ ní hashiya hamish eléyìí tí ó ṣe pàtàkì kí aka nígbàtí bàbá wa ibn al-qayyim rahimahullahu ta'ala tí wọ́n sọ̀rọ̀ nípa alamari àwọn mú ọ̀rọ̀ al-allamah ibn al-qayyim rahimahullah ta'ala wa lórí ọ̀rọ̀ kàkà yìí wípé annahu ma kana min al-mushrikina li sihhati ay li sihhati ikhlasihi wa kamali sidqihi wa bu'dihi an ash-shirk wọ́n wá mú wá ní haṣíyà ní ọ̀rọ̀ abẹ́ ọ̀rọ̀ àtọ́lé قال العلامة ابن القيم رحمه الله في مفتاح دار في الوجه السابعة والأربعون بعد مئة من فضل العلم طبعا أولو مجبع ابن القيم رحمه الله تعالى وطن كرا وطنه مفتاح دار السعادة kọ́kọ́rọ́ ilé oríire ní ojúpánà 147 min fadlil ilm nígbà tó ń sọ àwọn ọlá tí ń bẹ fún ìmọ̀ nínú àwọn ọlá tí ń bẹ fún ìmọ̀ wọ́n ní inna Allaha asna ala Ibrahima khalilihi bi qawlihi inna Ibrahima kana ummatan wọ́n ní dájúdájú Ọlọ́run Ọba ó ṣe ẹ̀yìn fún pẹ̀lú gbọ́lọ̀ ọlọ́ọ̀bá tó sọ pé inna Ibrahima kana ummatan ọlọ́wọ́n bá ní dájúdájú Ibrahim kana ummatan ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ní ummani anabi Ibrahim ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala Ibrahim ní umma eré ìtajú sàlàyé tíwájú pé yíká tán pè ní umma òun náà ni pé kódówà ní anabi Ibrahim àwòkọ́ṣe dáadáa ni bákanáà ìmáàmù ni mọ̀álìmù lìlkọ́ìrì ìmáàmù ni aṣíwájú ló jẹ́ mọ̀álìmù lìlkọ́ìrì olùkọ́ni ní orí ni mọ̀álìmù lànẹ́bí Ibrahim mọ̀álìmù ṣùgbọ́n mọ̀álìmù lànẹ́bí Ibrahim mọ̀álìmù lìlkọ́ìrì olùkọ́ni ní àwọn nǹkan orí lànẹ́bí Ibrahim alayhi salatu wassalam ọlọ́ọ̀bá ní inna Ibrahim ọlọ́ọ̀bá ń jáwájú ànẹ́bí Ibrahim àtíwájú ni ẹni tó ṣe tẹ̀lé ni olùkọ́ olùkọ́ orí olùkọ́ ní ní orí oní eléyìí wà náà suratul Nahli aya 120 al'ayata wọ́n ní aya yìí gùn fahadihi arba'atu anwa'i bàbá ní àwọn ni àwọn ìran mẹ́rin nínú àwọn ẹ̀yìn eré tọ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala bí i eléyìí jẹ́ àwọn ìran mẹ́rin nínú ẹ̀yìn iftatahaha bi annahu ummatan iftatahaha bi annahu umma so wọ́n gbé ummatan wọ́n gbé sínú awsan àbí so inna ibrahima kana ummatan so iftatahaha bi annahu umma ọlọ́wọ́n bá níkẹ́lá bẹ̀rẹ̀ ìròyìn tọ́lọ́wọ́n bá níkẹ́lá ṣe fánàbí ibrahim ẹ̀yìn tọ́lọ́wọ́n bá níkẹ́lá ṣe fánàbí ibrahim ọlọ́run bá bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú umma wọ́n ní tí a bá lọ́wọ́nú Suratul Baqara àyà 128 àárín bẹ̀ wa huwa al-qudwatu alladhi yu'tammu bihi wa huwa al-qudwatu alladhi yu'tammu bihi ẹ̀ka tá ń pè ní umma òun táàmà tẹ̀lé ni ẹni táàmà ẹni táàmà kọ́tẹ̀ ni qala ibn Mas'ud afáwà ibn Mas'ud radiyallahu anhu wọ́n ni al'ummatu al-mu'allimu lil khayr wọ́n ni ẹni tó ń pè ní al'umma olùkọ́ni tó ń kọ́ni láwọn nǹkan olùkọ́ni anábì Ibrahim jẹ́ ẹni tó ń pè ní al-ummatu òun náà ni ẹni tó jẹ́ olùkọ́ tó ń kọ́yàn ní àwọn nǹkan tó lóore wàhíyá fu'ilatun bi dhammil fa wọ́n ní fu'ila orí òṣùwọ̀n fu'ila lọ́wà pẹ̀lú pé ká fún fáàyẹ ìkọ́sí ìtẹ̀lé ìtẹ̀lé ni ìkọ́sí ẹni tàbí kódùwà sí gẹ́gẹ́ bí kódùwà gẹ́gẹ́ bí àwòkọ́sí so ẹ́rí pé al'ummatu tabawo nǹkan ya rí pé hamza mi ma ti táà ni so wọ́n ní nítorí ẹ̀ láti rí alikimam ibẹ̀ náà ti mú alikimam orí bá yìí láti ibi tó ti mú nìyẹn àkàlùkòdùwàtì gẹ́gẹ́ bí àwòkọ́ṣe wàhúwà lẹ́bí yóò kùtà dáàbì yìí òun náà rẹni tí àwọn èèyàn tẹ̀lé wàlfàkù bẹ́yìn al'ummati wal imam wọ́n ní yàtọ̀ sí ń bẹ láàrin al'ummatu àti al'imam ní wajhai wọ́n ní ojú pọ̀nà méjì òun ló lè gbà wá ahadihima ahadihima àkọ́kọ́ nínú ọ̀nà méjèèjì náà annal imama kullu ma yusammu bihi òun náà ni pé imam ó ní gbogbo ẹni tí àwọn èèyàn òun náà ni gbogbo àwọn ẹni táwọn èèyàn bá ń tẹ̀lé gbogbo ẹni táwọn èèyàn bá ń tẹ̀lé òun pè ní al-imam annal imama kullu ma yusammu bihi òun náà ni pé dájúdájú ẹni tó pè ní imam òun náà ni gbogbo ẹni táwọn èèyàn bá ń tẹ̀lé tó bá ń kọ́ sí i sawa'an kana bi qasdihi wa shu'urihi aw la kò bá jẹ́ sí pé òun gẹ́gẹ́ ló gbèrò pé káwọn èèyàn máa tẹ̀lé òun ni kò bá sì jẹ́ sí pé ó fura páwọn èèyàn ń tẹ̀lé òun ni àbí bẹ́ẹ̀ kọ́ ìyẹn ni pé kò bá jẹ́ pé ó gbà lérò pé káwọn èèyàn máa tẹ̀lé òun tó ti fura pọ́n tẹ̀lé òun ni àbí bẹ́ẹ̀ kọ́ kò tiẹ̀ gbà lérò pé káwọn èèyàn máa tẹ̀lé òun kò ti fura ṣùgbọ́n àwọn èèyàn ń tẹ̀lé gbogbo ẹnikẹ́ni tó bá sà ti ń tẹ̀lé bóyá òun gangan ló gbà lérò pé ká máa tẹ̀lé òun ni ó sì fura pé ń tẹ̀lé òun ni àbí kò tiẹ̀ gbà lérò bẹ́ẹ̀ kò sì fura ṣùgbọ́n àwọn èèyàn ń tẹ̀lé ìmáàmù ni ó máa jẹ́. wàmíhù súnmi ọ̀pọ̀rí fún ìmáàmù látinú gbólóhùn yìí òun wọ́n ti yọ orúkọ ojú ọ̀nà tó máa ń pè ní ìmáàmù nínú àwọn orúkọ tó máa ń pè ojú ọ̀nà òun náà ni ìmáàmù nítorí pé ojú ọ̀nà nǹkan tá a máa tẹ̀lé ni ẹ̀kọ́ ojú ọ̀nà sì ní kò ní kọ́sùdù pé ká máa tẹ̀lé òun bẹ́ẹ̀ ni kò ní ṣòro rúpẹ́ nìkan tẹ̀lé òun ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ débì kan yóò tẹ̀lé ojú ọ̀nà tó ń lọ síbi nǹkan tó lọ síbi ibẹ̀ tí tí ó fi débẹ̀ ni yóò máa tẹ̀lé ojú ọ̀nà yẹn lọ tójú ọ̀nà yóò fi gbé débi tí ń lọ yẹn. so nítorí ẹ̀ látara ìtumọ̀ yìí ni wọ́n ti yọ orúkọ ojú ọ̀nà tí wọ́n fi máa ń pe ojú ọ̀nà ní imam kàkọ́ọ̀lì ta'ala

àwọn àwọn ashabul aika àwọn ìjọ al-aika ọlọ́wọ́n bá ní lazọ́ọ̀lì ní ọlọ́wọ́n bá ní alábòsí ni wọ́n fantaqamna minhum ọlọ́wọ́n bá ní àfìyàjẹ́ wọn nítorí àbòsí wọn wa innahuma labi imamin mubin àwọn òjísí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala méjèèjì tí a rán sí àwọn ìjọ méjèèjì tá a sọ̀rọ̀ nípa wọn yìí lábí ìmáàmì mùbí wọ́n wà ní ojú ọ̀nà tó fojú hàn ojú ọ̀nà tó hàn ni wọ́n wà so ìmáàmù tọ́lọ́run bá lè jẹ́rá ló ń bí ojú ọ̀nà ló túmọ̀ sí ay bi wọ́n ní ìtumọ̀ tọ́lọ̀ ọba àdíkẹ́lá ń sọ́ọ́bì ni pé wọ́n wà ní ojú ọ̀nà tí ó hàn la yakhfa ala saliki ojú ọ̀nà tí ó pamọ́ sẹ́ni tí ń rìn pé ojú ọ̀nà dáadáa ni ojú ọ̀nà tó hàn sẹ́ni tí ń rìn pé ah, ojú ọ̀nà yìí ojú ọ̀nà oore ni wala yusamma tariqu ummatan wọ́n ní wọn kì í pe tariqu ojú ọ̀nà wọn kì í pe ní umma orí báyìí sìn ìyàtọ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn lára àwọn ojúpọ̀nà méjì ojúpọ̀nà kan náà ojúpọ̀nà méjì tí imamu àti umma tó fi yàtọ̀ sí ni so imam òun ma ń túmọ̀ sí nǹkan tí àwọn èèyàn tẹ̀lé bóyá nǹkan yẹn gbà lérò fún rẹ̀ pé ká máa tẹ̀lé òun ó sì mọ̀ pọ́n tẹ̀lé òun ni àbí kò tiẹ̀ gbà lérò pé ká máa tẹ̀lé òun kò sì tẹ̀lé òun gẹ́gẹ́ bí ojú ẹni tó jẹ́ aṣíwájú tí ń fún wa ọ gbà lérò pé ká máa tẹ̀lé òun ó sì tẹ̀lé òun wọ́n ń bákan náà in tí ò gbà lérò pé ká máa tẹ̀lé òun kò sí mọ́pá ń tẹ̀lé wọn pé náà ní imam àpẹẹrẹ rú yẹn ní ojú ọ̀nà àbẹ́ẹ̀kọ́ ni tí wọ́n wá ní wọn kì í pe umma ní tọ̀rìs wọn kì í pe tọ̀rìs ní umma wọn kì í pe ojú ọ̀nà ní umma ṣùgbọ́n wọ́n pè ní imam. àtàní ojúpọ̀n ẹlẹ́ẹ̀kejì ayé al'umma tó fi hì ziyada tó al'umma àlékún ìtumọ̀ wà níbi gbóná al'umma tó lékún tóbi ju imam lọ wàhúwà lẹ́rìí jama sifati kamali wọ́n ní ẹni tó ń pè ní al'umma òun náà lẹ́tọ́ pé ó kó gbogbo àwọn òròyìn pípé àwọn òròyìn tó pé àwọn òròyìn pípé òun ló kójọ àwọn òròyìn tó tàjọ tó kójọ àwọn òròyìn pípé ni fil ilmi níbi mímọ̀ àwọn òròyìn pípé ni ó ń bẹ pẹ̀lú ẹ̀ àwọn òròyìn tó níbi mímọ̀ àwọn òròyìn tó pè ní wàlá àmàlì bẹ́ẹ̀ ni àwọn òròyìn tí ń bẹ lára rẹ̀ tó sàjọ àwọn òròyìn tó kójọ sí ara níbi iṣẹ́ níbi kásítẹ́sì àwọn òròyìn tó pè ní yẹn ni pé a lè fi ròyìn àbùkù ròyìn rẹ̀ níbi ìmọ̀ bẹ́ẹ̀ láà lè fi ròyìn àbùkù ròyìn rẹ̀ níbi kí ni o níbi ìtẹ́sìn níbi ìtẹ́ ìjọsìn fọ́lọ́wọ́n bá Allah subhanahu نعم وهو الذي بقي فيها فردا وحده وهو الذي بقي فيها فردا وحده فهو الجامع لخصال تفرقت في غيره ولو هو الذي بقي فيها فردا وحده هنا الأمة التي òun nìkan ló ń sẹ́kù nínú àwọn ìròyìn tá ń sọ yìí ìròyìn pípé níbi ìmọ̀ àti iṣẹ́ ẹ̀sìn òun nìkan lẹni tó tẹ́kù níbi ìròyìn yẹn òun nìkan ló tẹ́kù mẹ́ fàhúwà jámi'u li khisalin tafarraqat fi ghayrihi al'umma òun lẹni tó jẹ́ sí pé ó kó gbogbo àwọn ìròyìn dáadáa tí ó fọ́n káàkiri lára àwọn yẹni pé àwọn òròyìn tó yẹ pé ìkọ̀ọ̀kan rẹ̀ méjì méjì mẹ́ta mẹ́ta aláma bá lára àwọn èèyàn tí ó fọ́n káàkiri pé ẹlòmí ò ní méjì ẹlòmí ò ní mẹ́ta ẹlòmí ò ní mẹ́rin òun tiẹ̀ gbogbo òròyìn pátápátá yọ́ máa dàbí ẹni pé ẹni yẹn òun yàtọ̀ ó jìnà sí àwọn ó jìnà sí àwọn ẹlòmíì tí wọ́n yàtọ̀ sí ó jìnà sí ẹlòmíì tí ète tó yàtọ̀ sí bí ṣìmọ́ ìhà fìhì pẹ̀lú wípé àwọn ọ̀rọ̀ yẹn ó pé sóhun lára wàtàfà rókè ha àwọn àádámi àbẹ̀rẹ̀ ìhì àti wípé àwọn ọ̀rọ̀ yẹn ó pọ́n káàkiri àbí kí ó ti ẹ̀sà ìsí lára ẹlòmíì tó yàtọ̀ sí yóò máa jìnà sáwọn ẹlòmíì yóò máa jìnà sí àwọn ẹlòmíì tó yàtọ̀ sí pẹ̀lú pé gbogbo àwọn òròyìn dáadáa yìí yóò pè lára tiẹ̀ àwọn òròyìn yóò sì fọ́n káàkiri lára àwọn tó kù kò ní pé sí wọn lára àbí ká tiẹ̀ mọ́ rí lára wọn. wàlábù ummati yushiru bi hadha al-ma'na wọ́n ní ìtumọ̀ umma ó máa ń fún wa lára irú ìtumọ̀ tá a sọ yìí ó máa ń jẹ́ ká fura sí ìtumọ̀ tá a sọ yìí lima fihi min al-mini al-mudha'afati àdáàlàtí alàgbómi bí mọ̀kọ̀rọ̀jíhá wà tẹ̀kìrìrìhá nítorí nǹkan tí nítorí nǹkan tó wà nínú gbólóhùn yìí ní mímù a rí pé mímù wà nínú gbólóhùn yìí al'ummatu mímù wà ń bẹ al mímù yẹn wà ní mímù tí kìí ṣẹyọkan ni mímù tí a ṣe ní méjì ni mímù tàbọ̀ àáfà mímù yẹn àbọ̀ àáfà rẹ̀ aṣe ní méjì lima fíhì minal mímì lọ́bọ̀ àáfà ti dáàlàdí alàgbòmù mímù tí a ṣe ní méjì tó ń tọ́ka sí àgbòmù oná ní kí a kó nǹkan jọ mímù tó ń tọ́ka sí ká kó nǹkan jọ bí makhrajiha pẹ̀lú makhraju ẹ̀ dómù wà mẹ́ tí ẹ bá fẹ́ pe mímù wọ́n bá yìí sí àti kí a kó ẹnu jọ ká ẹnu jọ náà fi ń pè ní náà fi sọ pé níbi mọ́kọ́rọ̀ jù yẹn ni pé a lẹ ẹnu pọ̀ mím etí òkè àti sàlẹ̀ àdọ́mà rẹ̀ a lẹ papọ̀ so dọ́mù wa mẹ́ ìkó nǹkan ọ wà níbi pípe mímù gan níbi ẹ̀ bákan náà wà tẹ̀kìrìrì ha so àti gbólóhùn ká pààrà rẹ̀ ka ṣe ní nǹkan tí a pààrà ní pípé wakadhalika dómù awwalihi wọ́n ní bákanáà tàbá ogbóló yìí a rí yi ìgbẹ̀rẹ̀ rẹ̀ arafi tó bẹ̀rẹ̀ rẹ̀ hamza a rí pa fún ní ni umma fa inna dómà ta minalwawi wọ́n ní láti inú wáwù ló ti wá wà makhrajuha wọ́n ní bákanáà a wọ́n ní fa'inna dhummata min alwawi fa makhrajiha wa makhrajiha fa yudammu inda an-nutqi biha fa yudammu inda an-nutqi biha فإن الضمة من الواو ومخرجها فيضم عند النطق بها wọ́n ní torí pé dájúdájú tó mọ̀ láti rí wá ló ti wá àti láti inú mọ́kọ́rọ́jù wà ló ti wá fayobọ́mù àwọ̀ a máa ṣe dómù àlùwà dómà a máa kójọ nígbà a bá fẹ́ pè á tẹnu ní nǹkan tí ó kójọ ẹ̀ńdà náà sọ̀kẹ̀ ibi hà nígbà tá a bá fẹ́ pè é orí báyìí sì ẹ̀rí pé ú la pè so wọ́n ni wà átà bí tá ìdálátì alàlwáhdàtì wà átà bí tá ìdálátì alàlwáhdàtì kalghurfati wal luqmati wọ́n ni wọ́n wá mú táwù wá táwù tó ń tọ́ka sí alwáhdà tó ń tọ́ka sí ìkọ̀kan kalghurfa gẹ́gẹ́ bí táà tó wà ní ghurfa yàrá wà lókùnmá àti òkèlè irú táà tó wà ń bẹ̀. wà mínú hadith nínú irú túnmà yìí náà ni hadith tí ó wá látọ̀rọ̀ nabi sallallahu alaihi wasallam tánàbí ní inna zaida ibn amr ibn nufail yub'ath yawm al-qiyamati ummatan wahdahu arabi danjaju zaid ibn amr ibn nufail wọ́n gbé dìde lọ́jọ́ gbé alkiyama ummatan wahdahu wọ́n gbé dìde ní umma lóhun nìkan oṣo wọ́n gbé dìde lásíwájú lóhun nìkan oṣo wọ́n gbé dìde ní ìjọ lóhun nìkan oṣo fadummu wàlíṣìmáìú lázimu limana umma wọ́n ní ìkó nǹkan jọ àti ìpéjọ alìṣìmáìú wọ́n ní láàzimú lè máa ná al'umma wọ́n ní ìtumọ̀ kan tí ó lẹ̀ mọ́ ara gbólóhùn umma dómù wà ń bẹ̀ ìkó nǹkan jọ alìṣìmọ́ ìtumọ̀ kan kó lẹ̀ mọ́ ara gbólóhùn umma tábá ní ká fọ́síwẹ́wẹ́ bá ti fọ́síwẹ́wẹ́ yìí sówẹ́wà ń sìn wà minhu summiyatil ummatu allati hiya ahadul wọ́n ní nínú rẹ̀ ni wọ́n ti ń pe al-umma eléyìí yẹ pé ó jẹ́ ìkan nínú àwọn ìjọ àlùwùmà ẹyọ kan nínú àwọn ìjọ tá a ní nínú ẹ̀ náà ti ń pe àlùwùmà ní àlùfóòmọ́tò eléyìí yẹ pé ìjọ kan ní ọmọ jẹ́ nínú àwọn ìjọ tọ́lọ́ bá dá àwọn èèyàn kan tí wọ́n kóra wọn jọ lórí ẹ̀sìn kan ṣoṣo a ó fi àáfìrin wáhìdìn àbáwọn èèyàn kan ojú àwọn èèyàn tí wọ́n kóra wọn jọ ní àsìkò kan ṣoṣo tí wọ́n kóra wọn jọ lásìkò kan tí wọ́n sẹ̀mí lásìkò kan àtìsáàní ẹlẹ́ẹ̀kejì kọ́ọ̀lùhù kọ́ọ̀nìtàn bólú ọlọ́wọ́ bá lọ́sùn hàn àtàrà Ànábì Ibrahim kana qanitan qawluhu qanitan so wọ́n ti kọ́lá ibùdó kẹrìndín wọ́n ní ibùdó sọ pé alkọ́nìtù almọ̀fíìrù ẹni tó ń pè ní alkọ́nìtù òun náà ni almọ̀fíìrù olùtẹ̀lé olùtẹ̀lé walkunutu yufassaru bi ashya'in kulliha tarji'u ila dawami as-sa'a wọ́n ní alkunut wọ́n máa túmọ̀ rẹ̀ pẹ̀lú àwọn nǹkan tó pọ̀ tó ó ń sẹ́rí padà lọ síbi ìmọ̀ tẹra mọ́ ìtẹ̀láti ọlọ́run ọba ni ìmọ̀ tẹ̀láti ọlọ́run ọba lọ láì dúró ìmọ̀ tẹ̀láti ọlọ́run ọba ní títẹ̀lé eléyìí tí yóò máa lọ tí ò ní lópin òun ń pè bẹ́ẹ̀ asáàlìsù ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn òròyìn tọ́lọ̀ ọba lè gíláàfi ìròyìn ànábì Ibrahim orí báyìí sí ìròyìn ẹlẹ́ẹ̀kẹta tọ́lọ̀ ọba fi ìròyìn rẹ̀ òun náà ni qawluhu hanifa gbọ́dọ̀ ọlọ́run ọba tọ́nà ọba adékẹ́lá pé ànábì Ibrahim ní hanif wọ́n ní wal hanif ẹni tó ń pè ní al hanif òun náà ni al-muqbilu ala Allah ẹni tí ó ń sẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run ọba ẹni tó máa ń lọ sọ́dọ̀ ọlọ́run olùlọ́sọ́ ويلزم من هذا المعنى mẹ́ìlúhu àmà síwáhù wọ́n ní inú àwọn nǹkan tí wa wà máa jẹ́ ọ̀ràn àyàn tó alhani ni wa àmà síwáhù wani ní kúrò lọ́dọ̀ àwọn nǹkan tó yàtọ̀ fún Ọlọ́run Ọba nípa náà Ibrahim gúrí kúrò àwọn nǹkan míì tó yàtọ̀ fún ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó gúrí lọ sọ́dọ̀ ọlọ́run bá nìkan oṣù falmeilu lázimu ma'ana alhamid wọ́n ní meilu gígùn rí a ìtumọ̀ kan ní tó ẹ́ pé ó mawudu'uhu lughatan wọ́n ní kò ń ṣe pé mẹ́ìlù ni mawudu'u alhanif nínú èdè kò ń sòun ní tọ́pìkì alhanif nínú èdè ṣùgbọ́n nù túmọ̀ ló ti lẹ́mọ́ arọ́bìnrin ẹlẹ́kẹrin qawluhu shakiran li an'umi nínú àwọn ọ̀rọ̀ ìtọ́nà ọba Allah subhanahu wa ta'ala jùlọ yànàbí Ibrahim ó òun náà nípa ní Ibrahim àmà tí lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala lẹ́ni tó fi ń dúpẹ́ fọ́lọ́wọ́ bá lórí àwọn alẹ́rìmọ̀ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala àwọn ìkẹ́ ọlọ́wọ́ bá wọ́n ni wà ṣùkúrù lè ní àmì mabniyun ala thalathati arkani ká máa dúpẹ́ fún ọlọ́wọ́ bá lórí àwọn ìkẹ́ ọlọ́wọ́ bá a má lórí àwọn orígun mẹ́ta àwọn orígun mẹ́ta ni ìdúpẹ́ fún ọlọ́wọ́ bá Allah subhanahu bí ó lé lórí ọ̀rọ̀ tí bàbá wa Ibn Qayyim tọ́fẹ́ fi mọ̀ wá ń bí yìí òun náà ṣe pàtàkì bí àwọn ọ̀rọ̀ tá a ṣe ń bábọ̀ ni ó ṣe pàtàkì gan ẹ̀rí pé nínú àwọn àǹfààní tí bàbá wa Ibn al-Qayyim ti ṣe wá nísìn nínú Miftahu Dari Sa'ada òun náà ni ìtumọ̀ al sí ọwẹ́ ìtumọ̀ wa imam àti pé gbólóhùn yẹn gẹ́gẹ́ àwọn wọ́n fi wá lára wípé ìgbà míì àwọn gbólóhùn míì mẹ́mẹ́ tó pé ara ti tó gbólóhùn yẹn jọ gan ó nídìí tó fi wá bẹ̀ nítorí ìtumọ̀ tí gbólóhùn yẹn tó máa ń túmọ̀ sí lára fi yẹn fi wá bẹ̀ lẹ́yìn fọ́ ẹbí tí wọ́n fi rẹ míìmù fún wa eré ìta ọ̀dọ̀ àáfà orí báyìí kù wọ́n sì fọ́ sí wẹ́wẹ́ kí ni wọ́n sì fọ́ sí hamza tó gba dómà tó wà níbẹ̀ rẹ̀ fún wa àti táù yẹn tó sí wáhídà ẹ̀rí pé ìfọ́síwẹ́wẹ́ mọ̀ àǹfààní tó pọ̀ ní bàbá ti wáyìn orí báyìí kù so eré báyìí nínú àwọn àǹfààní tí a dè mọ́lẹ̀ ni a bákan náà ẹ jẹ́ kí kí n fúwá kan níbi bí ṣẹ́rí àǹfààní tí bàbá ṣe wá yìí ló jẹ́ kó a ní bùkátà sí ìmọ̀ gidi tó bù háyà torí pé kò sí nǹkan kan táà lè fi ní àgbọ́yé ẹ̀sìn tó yẹ kóró táà sì lè fi bá àwọn oníbídá àtẹ́lẹ́bọjà àfimọ̀ ẹ wo orú ìmọ̀ tí bàbá yẹn nàná bíbí ẹ rí pé ìmọ̀ ìmọ̀ èdè tó yanjú ni ó jẹ́ kó yẹ pé bàbá tàwa sáà gan bàbá wọ́n tójú bọ tíra tí ó fẹ̀ gan nípa ìmọ̀ èdè tẹ́gbẹ́ tó bá ń ṣe sẹ́fù gbólóhùn ẹ̀yọ kan tó bá ń ṣe sẹ́fù kẹ́límà kan péré báyìí wọ́n ná ìmọ̀ níbi pé wọ́n kàn fẹ́ fi sẹ́fù gbólóhùn kan nítorí pé kí ni wọ́n fẹ́ jẹ́ ká gbàgbọ́ yé ìjìnlẹ̀ ìtumọ̀ eléyìí tọ́lọ́wọ́n bá àlékẹ́ ọlá tó lò tọ́lọ́wọ́n bá àlékẹ́ ọlá bá lo gbólóhùn yìí ẹ mọ̀ pé ọlọ́wọ́n bá àlékẹ́ ọlá tó lò ìtumọ̀ tó wà tọ́lọ́wọ́n bá fi lò ìmọ̀ tó wà ń bẹ̀ tọ́lọ́wọ́n bá fi lò kìí ṣe mà kékeré o orí bá yìí ó túmọ̀ sí pé àwa náà ní bùkátà sí ìmọ̀ tó bù háyà ẹjẹ́ bá ti máa ń sọ fún wa yìí pé kò lẹ́tọ̀ọ́ fún èèyàn kí èèyàn máa ti zuhudu ní mímọ kọ́mọ̀ ìmọ̀ díẹ̀ ò tó ká máa kọ́ ìmọ̀ yẹn ká máa kọ́ ìmọ̀ dáadáa ká tójú bọ tíra ìmọ̀ ká mú un tó pọ̀ nínú mọ̀ tó bá jẹ́ dúkìá ayé ni ká ṣe zíúdù mi dúkìá ayé ká jẹ́ kí díẹ̀ tó wà nínú dúkìá ayé àmọ́ níbi ìmà ká má jẹ́ kí díẹ̀ tó wà ó jẹ́ báyìí sùn so ká ní hirsu ká ní ojú kòkòrò ká ní wọ́bìà ká wọ́bìà mímọ̀ ó jẹ́ báyìí sùn ká wọ́bìà mímọ̀ so àwọn onímọ̀ àwọn àfáà wa nǹkan tí wọ́n fi jagun tí wọ́n fi rógun jà tí wọ́n tẹ́ fi fọwọ́rọ́ sẹ́yìn táwọn oníbídà gánmà ìpé ah, àwọn eléyìí mọ̀kéwú ká fi tẹ̀gàn kan ká tún yọ tẹ̀gàn kú àwọn eléyìí mọ̀kéwú tó bá jẹ́ ti ti kéwú ni ẹ lè tọ́ wọ́n nù nù kéwú ẹ sì lè fi kéwú yàn wọ́n jẹ tó kéwú ò sínú kan tó máa fi ni pé ah bẹ́ẹ̀ bá forí sọ wọ́n níbi ọ̀rọ̀ kéwú ìgbà pẹ́ lárí ni o àwọn eléyìí ò téèyàn jẹ́ bí kéwú o kó ní bídí àfẹ́ pàdé èèyàn níbi mímọ̀ kífùnpá rẹ̀ gan máa ga kalẹ̀ kífùnpá rẹ̀ máa ga palẹ̀ ké é ẹni tá fẹ́ lọ kojú yọ ọ̀rọ̀rùn nínú mímọ̀ o kò tí ń tá fẹ́ fi yàn jẹ́ o a lè rí yàn jẹ́ so eléyìí báyìí ṣe pàtàkì gan nínú àwọn nǹkan tí a ní láti ta láti mú láǹfààní lílì ẹwọ bí ọba ṣe yanjú ẹ ìgbà tó fẹ́ yanjú ọ̀rọ̀ alkonood ẹ rí pé ìmọ̀ náà fi yanjú ẹ wọ́n lọ ìgbà tó fẹ́ yanjú ọ̀rọ̀ alùmọ̀ gan wọ́n mú ọ̀rọ̀ Abdullahi bin Mas'ud wá tó bá yẹ kí wọ́n máa bá wọn ẹ̀fẹ́ ti wá láǹfààní yẹ pé ó yẹ báyìí sí àyíká tí Abdullahi bin Mas'ud nǹkan tó fi túmọ̀ gbólóhùn yìí rí ní tó bá sì lè fi mú wa tá a fẹ́ túmọ̀ ọ̀rọ̀ kan tí a wá lọ múrú ọ̀rọ̀ àwọn ìyẹn wa a ti mú mímọ̀ wá torí pé àwọn onímọ̀ gan la fi ń jẹ́rìí ọ̀rọ̀ yẹn pé Ibn Mas'ud tú ọ̀rọ̀ báyìí kò sẹ́ni tí ó gbọ́ tó kéwú tí ò ní mọ̀fẹ́ ah, ibi tó ti gbé yìí à ìmọ̀ fi ń sọ̀rọ̀ àwọn tó sọ̀rọ̀ àwọn tó ẹni tó kóòtì yìí ẹni yìí òmìrán ni nínú mímọ̀ òkè ńláńlá lélẹ̀ inú mímọ̀ à ibi tó ti gbé mọ̀ yìí lágbára ìmọ̀ rẹ̀ yìí ga púpọ̀ yọ́mọ̀ yìí pé òun sọ̀rọ̀ pẹ̀lú mímọ̀ òun fi ìmọ̀ òun fi ń sọ̀rọ̀ prọfẹ́ túmọ̀ al-umma ọ̀wá ń túmọ̀ rẹ̀ pẹ̀lú pé gbà tààfi mọ̀ wípé ìtumọ̀ umma èyí tó túmọ̀ gírí orí bá ń sì bákan náà ìgbà tó fẹ́ túmọ̀ alkunud wọ́n mọ́ ọ̀rọ̀ Abdullahi bin Mas'ud wa abẹ́ẹ̀kọ́ ni so eléyìí báyìí ìmọ̀ ni nǹkan tó ń pè ní mọ̀ nìyẹn so bákan náà ìgbà tó fẹ́ túmọ̀ gbólóhùn hamid ni wọ́n mú ìmọ̀ wá orí bá ń sì so eléyìí táwa ń sàlàyé sí oní pé anabi Ibrahim alayhi salam ọlọ́run bá ròyìn rẹ̀ pẹ̀lú pé anabi Ibrahim ẹni tó jẹ́ ṣáàkìrù ní lè àmìrìmì olànsàlàyé lọ ẹni tó jẹ́ olùdúpẹ́ fún àwọn olùdúpẹ́ fọ́lọ́wọ́n ba lórí àwọn ìkẹ́ ọlọ́wọ́n ba Allah subhanahu wa ta'ala ni tó wá ní wà ṣúkùrù lè ní àmì mabniyun ala thalathati arkani ibi tá a dé nìyẹn ká dúpẹ́ fún ọlọ́wọ́n ba ká ṣùgbọ́n lè asàfù nínú nǹkan tó bá yẹn jẹ́ ni pé tá bá sọ pé ṣíkúrù orígun kan péré làwọn èèyàn gbọ́ yé pé èèyàn máa fi òun náà ni ká sọ pé alhamdulillah àti dúpẹ́ tánù alhamdulillah ẹlòmíì rò pé tá bá ti ṣe yẹn àti dúpẹ́ ọpẹ́ ti parí eléyìí rókùnà kan nínú àwọn orígun tá a máa fi ń dúpẹ́ ní mẹ́ta ni wọ́n ó ṣe báyìí sùn kódà òun ló kéré jùlọ náà àwọn àfihàn tá a fi ń dúpẹ́ fọ́nà ọba Allah subhanahu wa ta'ala àwọn orígun tá a fi ń dúpẹ́ fọ́nà ọba alákọ̀ọ́kọ́ al-iqraru bin-ni'mati wa idafatuha ila al-mun'imi biha al-iqraru bin-ni'mati wa idafatuha ila al-mun'imi biha òun náà ni kí a fi rinlẹ̀ wípé ìkẹ́ ọlọ́run ọba lélẹ̀ yìí ká fi ìkẹ́ rinlẹ̀ ká mọ ìkẹ́ níkẹ́ ká sì fi rinlẹ̀ pé ìkẹ́ lélẹ̀ yìí kéèyàn mọ orí lóore sábà léèyàn orí ká jẹ́ni tí ó mọ orí wa ìdọ̀fàtùwà ilẹ̀ múnà ìlìdí ha káàkì fi oore yẹn ti sọ́dọ̀ ẹni tó ṣe tí ọlọ́run ọba ló ṣe ọ̀nà alákọ̀ọ́kọ́ nìyẹn nínú àwọn àrùkárùn tí a máa fi ń dúpẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ ẹni tó moore tí è sàbára moore jẹ tó sì fi oore ti sọ́dọ̀ ẹni tó ṣe irú ẹni bẹ́ẹ̀ ó dúpẹ́ oore lọ́nà alákọ̀ọ́kọ́ àyèmáyàwó ẹlòmíì tọ́lọ́wọ́ bá sóore fún sùn àmóore àìsìmọ́ àwọn àjìmọ́ ẹlòmíì tọ́lọ́wọ́ bá lè kẹ́lá sórí fún ṣùgbọ́n àwọn tán forí yẹn tó ń fi ń tìtì lọ́dọ̀ pàṣẹ kìí sọlọ́wọ́ bá ẹwà bò sí tọ́ga tọ́lọ́wọ́ bá lè kẹ́lá bá sórí fáwọn kan nísìn wọ́n ní Jésù ṣeun tani wọ́n ń dúpẹ́ púpọ̀ sórí yẹn ẹ̀dá Ọlọ́run bá lọ́sùn subhanahu wa ta'ala ànábì àyíká orí bá yìí tọ́lọ́wọ́ bá lè kẹ́lá bá sórí fáwọn ẹlòmíì ó lè jẹ́ pé ọ̀dọ̀ Ọ̀ṣun Òṣogbo ni ó fi tì sí ó lè jẹ́ pé ọ̀dọ̀ ṣéwà límì bẹ́ẹ̀ ká má lò ṣogbo ká dúnlé olùjẹ́pọ̀dọ̀ ṣe wà límì ní ó fi tìdí olùjọ́sípọ̀dọ̀ ìdásàlá ti ní ó forí tìdí oríbá yìí sí olùjọ́sípọ̀dọ̀ àfẹ́ ẹlẹ́ha àfá àjọ́ngọ́lọ̀ oríbá yìí sí àfá wa kò kí ó kò béèrè olùjẹ́pọ̀dọ̀ àwọn yìí ní ó forí tìdí páwọn ni wọ́n so ká mọ́

tẹ́rí ìkẹ́ ọlọ́run lọ́dọ̀ ti ẹ̀rí kó lówó lọ́fẹ́ ah, ọlọ́run ti kẹ́ ọlọ́run kẹ́ gẹ́ tí wọ́n ni pé olówó gẹ́ gbogbo àwọn ọmọ rẹ̀ pòfẹ́sọ̀ ni wọ́n àrí gbogbo àwọn ọmọ rẹ̀ àwọn tí wọ́n rù tí wọ́n fẹ́ sọ ni wọ́n fẹ́ sọ eré báyìí sì ọlọ́run kẹ́ gẹ́ gbogbo àwọn ọmọ rẹ̀ kò sí mọ́tò bọ̀bìnà bọ̀bìnà tẹ bá wálé léyà báyìí láwọn mọ́tò láńlá wọ́n ti kọ́lé fún ìyá wọn àti bàbá wọn wọ́n ti ọ̀nà bàbá wọn lájì ìjẹba yìí sí yóò ààrẹ ẹni tọ́nà ọba àríkẹ́lá ṣe ló ní mímọ̀ ẹni tọ́nà ọba àríkẹ́lá ṣe lálágbòrí ẹni tó lẹ́sìn yọmọ òpé ìwọ̀ kí ni wọ́n já mọ́ kí lọ́lọ́run ṣe fún wọ̀nyí ọlọ́run ò kẹ́ ọ̀nà ọlọ́run ṣe nǹkan kan fún ọ inna lillahi wa inna ilayhi raji'un ẹ wo àìmọ́rí ló àìmọ́rí orí báyìí kódà orí mà àwọn ẹlòmíì ń bẹ̀bẹ̀ tọ́rẹ́ pé wọ́n dá orí mọ̀ àwọn mímẹ́ tó jẹ́ sí pé abáramóore jẹ ni wọ́n wọ́n móore ṣùgbọ́n abáramóore jẹ ni wọ́n àwọn mí ti mẹ́ tó jẹ́ pé oore yẹn wọ́n fi ti sọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sẹ́ni tó ṣe kí ti ọlọ́run àwọn orí yẹn wà ní ká máa wá darí àwọn orí yẹn lọ síbi àwọn nǹkan tọ́lọ́run bá yọ́nú sí ká máa lo orí yẹn síbi àwọn tọ́lọ́run bá yọ́nú sí ẹni tọ́lọ́run bá àlékẹ́lá bá ṣe orí mímọ̀ fún kó lo orí yẹn síbi tọ́lọ́run bá àlékẹ́lá yọ́nú sí kó lo ìmọ̀ yẹn síbi tọ́lọ́run bá yọ́nú sí ẹni tọ́lọ́run bá àlékẹ́lá bá fún lórí àlàáfíà ẹni tọ́lọ́run bá àlékẹ́lá bá fún lórí àrísìkí tó lówó lọ́wọ́ ẹni tọ́lọ́run bá àlékẹ́lá bá fún lọ́mọ ẹni tọ́nà ọba àlékẹ́lá fún ní ibùgbé ẹni tọ́nà ọba àlékẹ́lá fún ní nǹkan gùn ẹni tọ́nà ọba àlékẹ́lá bá fún ní làákàyè ẹni tọ́nà ọba fún lójú ẹni tọ́nà ọba fún ní ọ̀rọ̀ sísọ ẹni tọ́nà ọba fún ní gbígbọ́ ẹni tọ́nà ọba àlékẹ́lá tó fún ní sáhọ́wà adùn tọ́nà fi sí lára ká ló gbogbo àwọn nǹkan yìí síbi tọ́nà ọba yọ́nú sí ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tí àwọn gbà dúpẹ́ fọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala ni àwọn tọ́nà ọba àlékẹ́lá bá ti fún wa níkẹyìn káfi sin ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ma túmọ̀ sí pàǹ ọba pé ah, ọlọ́run á fún na náà ló ṣe ìwọ náà ibi tó sí náà sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí ọlọ́run náà fi ń ọlọ́run ọlọ́run ṣe fún wọn òun náà ni wọ́n ń lò ń ọlọ́run wa tó ẹlẹ́ẹ̀kejì bí mọ̀rọ̀dọ́tì wal amalu fiha bima yajibu ká máa ṣiṣẹ́ ká máa lo àwọn orí ọlọ́run ọba yẹn ká máa lò ó síbi tí ó jẹ́ ọ̀ràn èèyàn tó yẹ ká lò sí wal amalu fiha ká máa ṣiṣẹ́ nínú àwọn orí yẹn ká máa lo àwọn orí yẹn ká fi ṣiṣẹ́ pẹ̀lú àwọn nǹkan tó jẹ́ pọ̀ràn èèyàn ní ká lò fún fala yakunu al-abdu shakiran illa فلا يكون العبد شاكرا إلا بهذه الثلاثة. hadhihi ath-thalatha ẹrú ò lè jẹ́ ni tí ń dúpẹ́ fọ́lọ́run ọba àfi pẹ̀lú àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí tó bá tó pé ni yóò tó jẹ́ ni tí ń dúpẹ́ fọ́lọ́run ọba wal maqsudu wọ́n ní nǹkan tó wá gbàlérò annahu subhanahu madaha khalilahu bi arba'i بأربع صفات كلها ترجع إلى العلم والعمل بموجبه وتعليمه ونشره وني nǹkan tó jẹ́ èròǹgbà àwọn ìròyìn tọ́lọ̀wọ́ bá lẹ́jọ́lá fi ròyìn ànábì Ibrahim yìí ní pọ́lọ̀wọ́ bá ọba tó mọ́ ó yin ànábì Ibrahim kí ṣe ọ̀rẹ́ ayò rẹ̀ bí arúgbà ìsìfàtì ọlọ́wọ́ ròyìn rẹ̀ pẹ̀lú àwọn ròyìn mẹ́rin ila amali bi mujdihi fẹ́ẹ́kẹ́ gbogbo àwọn ròyìn mẹ́rin yẹn ó ń sẹ́rí padà lọ seri ìmọ̀ ni ibi ló ń sẹ́rí padà wal amali bi mujidihi àti ìmọ̀ ṣiṣẹ́ pẹ̀lú mà ibi tó ń sẹ́rí padà sí nìyẹn wa ta'limihi àti ìmọ̀ kọ́ àwọn èèyàn ní ìmọ̀ wa nashrihi àti ìmọ̀ fọ́ ìmọ̀ káàkiri láwùjọ فعاد الكمال كله إلى العلم والعمل بموجبه ودعوة الخلق إليه انتهى كلامه رحمه الله تعالى وني فعاد الكمال wípé alkamalu wípé ọwá tẹ́rí padà fàáàdà alkamalu kúlù gbogbo ìtí wọ́n ń pè ní orí pípé gbogbo pípẹ́ pátápátá gbogbo ọwá ń tẹ́rí padà lọ sí ibi alẹ́lù fàáàdà alkamalu kúlù ìlàlẹ́lì wàlàámàlì gẹ̀mùjìlì gbogbo àwọn tó pé ìròyìn tọ́lọ́wọ́n tọ nǹkan tí ìmọ̀ yẹn kó sínú wa da'watil khalqi ilayhi àti ìmọ̀ pèpè lọ ìmọ̀ pé àwọn ẹ̀dá lọ síbi ìmọ̀ nítorí sẹ́rí padà sí yẹn. wa qala fi qurratil uyun bàbá wa Ibn al-Qayyim wọ́n sọ̀rọ̀ kan nígbà tó tún sàlàyé ọ̀rọ̀ yìí nínú tíra àwọn míì tán pè ní qurratul uyun qurratul uyun títí قال العماد بن كثير أفوى العماد بن كثير صيبي رحمه الله قال كباك وني رحمه الله تعالى قال كباك وصيبي يمدح الله تعالى عبده ورسوله وخليله إبراهيم إمام الحنفاء الله bá Allah subhanahu wa ta'ala ó yin ẹrú rẹ̀ àti òjíṣẹ́ rẹ̀ àti ọ̀rẹ́ ayò eléyìí tó jẹ́ aṣíwájú àwọn tí wọ́n gúnrí kù níbi ẹbọ lọ́sọ́dọ̀ ọlọ́run ọba bí tẹ̀bùrí ákìhì minal mushrikin pẹ̀lú pọ́nà ọba adékẹ́lá ń fún anábì Ibrahim máa kú bí ìjẹ́ ẹlẹ́bọ ọlọ́run Ibrahim pé anábì Ibrahim ò sí lára Ibrahim kò sínú àwọn ẹlẹ́bọ wà minal yahudiyya ọlọ́run ọba Ibrahim máa kú bí pé yahudi wí anábì Ibrahim ọlọ́run bá fọ́ ọmọ kú bí kọ́mọ kọjẹ́ ẹlẹ́sìn yahudiya wan nasraniya bẹ́ẹ̀ lọ́lọ́run bá fọ́ anábì Ibrahim mọ́ kú bí ẹlẹ́sìn nasraniya ẹlẹ́sìn christianity ọlọ́run bá lánàbì Ibrahim ìṣẹ́lẹ́bọ bẹ́ẹ̀ ni kìí ṣẹlẹ́sìn Jew bẹ́ẹ̀ ni kìí ṣẹlẹ́sìn christianity wal majusiya bẹ́ẹ̀ ni kò ń ṣẹlẹ́sìn àbọ̀ná kò ń sàwọn tí mọ́ ń bọ̀ná wal ummatu huwa al imamu alladhi yuqtada tó ti ń pè ní al òun náà ni al'imamu lẹ́rí yọkùtádà bí i òun náà ni imamu tí wọ́n tẹ̀lé imamu tán tẹ̀lé walqanitu walkhashi'u al-muti'u alqanitu òun náà ni alkhashi'u olùtẹríba fọ́lọ́wọ́ba al-muti'u olùtẹ̀láṣẹ ọlọ́wọ́ba walhanifu almunharifu qasdan an ash-shirki ila at alhanif òun ni ẹni tó gúnrí kúrò ní ti mímọ̀ ẹni tó gúnrí ní ti mímọ̀ kúrò níbi ẹbọ lọ síbi tawhid ibi ìjọba oṣù ọlọ́run ọba ó gún rí kúrò níbi ẹbọ lọ síbi ìmọ̀ ọlọ́run ọba lọ́kan ìmú ọlọ́run ọba lọ́kan àìdá nǹkan papọ̀ mọ́ ọlọ́run ọba àìbọ́ ọlọ́run ọba orogún wàlí hádà kọ́ọ́l wọ́n ló ti ọlọ́run ọba nígbà sọ pé wàdàm yakú minal mushrikin nínú sọ́rọ́tù náhìlì àyà 120 ọlọ́run ọba ní wàdàm yakú minal mushrikin anábì Ibrahim kò sínú àwọn ẹ̀ṣẹ̀ bọ́ wàkọ́ọ́lá mujahid mujahid sọ pé kánà Ibrahim ummatan ay mu'minan wahda wọ́n ní ibrahim sọ pé kánà ibrahimu ummatan ibrahimu kánà ummatan ìtumọ̀ ní pé kánà mu'minan wahdahu wọ́n ní òun nìkan ní olùgbàgbọ́ lásìkò rẹ̀ so òun nìkan náà ni al'umma òun nìkan ní odidi ìjọ kan torí pé òun nìkan Naam wà innama yu'rafu bid-dalili níta ma fi ma òdodo òun náà ni ẹ̀rí yu'rafu al-haqqu bi muwafaqati ad-dalil yu'rafu al-haqqu bi muwafaqati ad-dalil a ma ma òdodo pẹ̀lú pé kó ṣe dédé ẹ̀rí ni la bi kasrati fa'ilihi kò ń ṣe púpọ̀ àwọn tí bá ń ṣe láti mọ̀ òdodo torí bá nẹ́bí Ibrahim ìgbà tí Mujahid ń túmọ̀ rẹ̀ ó ní ànẹ́bí Ibrahim nìkan ṣoṣo òun ni àlùkùmà òun nìkan ṣoṣo náà lórúgbàgbọ́ òun nìkan náà sì làlùkùmà tò téèyàn bá téèyàn bá bá rẹ̀ lóhun nìkan ṣoṣo tó bá jáde pé orí òdodo jama'a nítorí pé wọ́n nìkan náà ló wà lórí òdodo wọ́n nìkan ló wà lórí àjàmáà ni wọ́n ni wan nasu kulluhum idhaka kuffarun wọ́n ní gbogbo àwọn èèyàn lásìkò ànábì Ibrahim yẹn gbogbo àwọn èèyàn pátápátá lásìkò yẹn kuffaru ni wọ́n ànábì Ibrahim nìkan ní kíni o olùgbàgbọ́ òdùdù ta ní sọ̀rọ̀ yìí afáwà mujahid ẹ̀rí pé àwọn ànábì Ọlọ́run bá lọ́sùn fara gbìyànjú gan-an kéèyàn nìkan ríra rẹ̀ láàrin àwọn aláburú kò sì parẹ́ mọ́ wọn kò sì yòrò mọ́ wọn láàrin ẹ̀rí pé ẹ̀rí pé ìdúódédé gidi ni ìdúódọ́gba ni àfọwà Mujahid ní lásìkò ànábì Ibrahim tá ń sọ yìí àpógbó àwọn èèyàn lásìkò yẹn kò fáàrù ni wọn kóòtù àbáwá sọ wàkílà alkọ̀ọ̀lẹ́ni wàkílà alkọ̀ọ̀lẹ́ni hakun wọ́n ní ọ̀rọ̀ méjèèjì ta tàlàyé yẹn ni pé ọ̀rọ̀ tí ìtumọ̀ ta sọ wípé umma ń bẹ̀yẹn ó túmọ̀ sí ìmáàmù eléyìí táwọn èèyàn tẹ̀lé àti ìtumọ̀ ta sọ wípé mujahid sọ wípé anabi ibrahim òun nìkan ni ìjọ òun nìkan ni odidi nation kan pé òun nìkan ni wọ́n ní ìtumọ̀ méjèèjì wakila alqawlayni haqqun ìtumọ̀ méjèèjì náà òdodo ni òdodo ni faqad kana alkhalilu alayhi salamu kadhalik faqad kana alkhalilu alayhi salamu kadhalik wọ́n ní dájúdájú bí anabi ibrahim ti ṣe ọ̀rẹ́ ọlọ́run wọ́n ní ọ̀rọ̀ tí Mujahid sọ Ọlọ́run ló tó nímọ̀ jùlọ o pé ìgbìyànjú táwọn rí táwọn fẹ́ mú jáde níbi ọ̀rọ̀ Mujahid ni wípé lamma kana al-khalilu kadhalika nígbà tó yẹ pé Ànábì Ibrahim ti ṣe ọ̀rẹ́ ayò Ọlọ́run bá nìkẹ́lá nígbà tó yẹ pé ipò tó wà rí nígbà tó yẹ pé bó bánàbí Ibrahim ṣe rí ní òun nìkan lórí ààrẹ wà nóbù wáṣe yìí ìgbà tánàbí Ibrahim bẹ̀rẹ̀ ìjà nẹ́bí ọlọ́run ọba rẹ̀ tó bẹ̀rẹ̀ ìjà nẹ́bí ọlọ́run ọba tó bẹ̀rẹ̀ sí máa lo ìjà nẹ́bí ọlọ́run ọba rẹ̀ òun nìkan ló dára rí wà risalati ìgbà tánàbí Ibrahim bẹ̀rẹ̀ sí máa jẹ́ iṣẹ́ ọlọ́run ọba òun nìkan lórí rẹ̀ alayhi salamu alayhi salamu aláàbí ọlọ́run ọba kọ́ mọ́ bá famadahahu Allah ọlọ́run ọba àlejẹ́lá wáyìí فمدحه الله تعالى بتبرئته من المشركين الله بارك له وان يا نبي ابراهيم pẹ̀lú pọ́lọ̀wọ̀ bá ní kí lá fọ́ọ́mọ́ kúrò níbi kíni ọlọ́wọ̀ bá ní kí lá fọ́ọ́mọ́ kúrò láàrin àwọn ẹlẹ́bọ kama qala ta'ala ẹjẹ́ bọ́lọ̀wọ̀ bá ní káyí sọ ní àyà 14 àyà 19 àti 41 ọlọ́ọ̀bà lọ́sùnmọ́ àtàrà pé wazkur fil kitabi ibrahima innahu kana siddiqan nabiyya ọlọ́ọ̀bà ní ànábì ma ṣe rántí ma rántí nínú tíra náà ma rántí ànábì ibrahim rántí ànábì ibrahim nínú tíra náà innahu ibrahim ó jẹ́ olódodo ó sì jẹ́ ànábì ọlọ́run ọba ó jẹ́ ẹni tó jẹ́ siddiq ẹni tó yẹ pé ó pọ̀ ní ìmọ̀ sòdodo tó sì jẹ́ ànábì ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala idh qala li abati ọlọ́run ọba nígbà Ibrahim tó ń ṣe dáhàwà tó ya abati ṣẹ́rí abati abati gbólóhùn yẹn àpọ́nlé tó ga ni kí lára bá wọ́n fi ń pe òbí tí lábá fẹ́ pé òbí tán fẹ́ pé pẹ́pá fẹ́ pé bàbá pẹ̀lú àpẹẹlẹ wọ́n sọ pé yá àbàtì so anábì Ibrahim pé bàbá rẹ̀ pẹ̀lú àpẹẹlẹ ó ní lima ta'budu ma la yasma'u wa la

dẹ̀lílù tó bá làákà ìmọ̀ tó jẹ́ bàbá rẹ̀ in tó ń fẹ́ gbọ́nù in ran bàbá rẹ̀ nìyẹn pé bá ń pe pé kí lè na náà ronú rẹ̀ mi ìwọ ti isi lima ta'budu ma la yasma'u èé ṣe tó ń sin nǹkan tí ó wala yubsiru kò tí ẹ̀rí ọ kò tí ẹ̀rí ọ pò ń tí òun gẹ̀bẹ̀ ilé tí ó sàn ẹlẹ́sàn kò rí ọ wà láyò rí ni a ń kàṣe à nǹkan tí ó lè ràn ẹ́ lọ́rọ̀ kankan kí ló yẹ tó ń serú nǹkan yẹn gidi tí ó gbọ́ tí ó rí kankan kò gbọ́ nǹkankan kò rí nǹkankan kò lè ràn ẹ́ lọ́rọ̀ ló yẹ tó ń serú nǹkan yẹn ẹ wo ọmọ kan ló ń ṣe dáwà fún bàbá rẹ̀ ọmọ kan òun ló ń pè bàbá rẹ̀ tó bá jẹ́ pé láwùjọ tiwa ni tọ́mọ kan bá ń ṣe dáwà fún bàbá rẹ̀ báyìí wọ́n ní wọ́n ní wọ́n lọ gọ̀ wọ́n ní kọ̀ lápalẹ̀ èmi ni wọ́n ti wà sí fún wọ́n ti fún ẹ ní nǹkan mú àrí èmi ni wọ́n ti wà sí fún tí ẹ bá ti pé wọ́n gọ̀ ọmọ tí ó tún láyà láyà tó ń káyà fún mi bí ẹni pé ìwà ọ̀bàjẹ́ ni kíyàn káyà fún àgbàlagbà àbí kíyàn ti dáwà fún àgbàlagbà kí ọmọ gan o èmi ló ń káyà fún ẹmú kẹ́nà aláìlẹ́kọ̀ọ́ ń káyà bẹ́mi tó ẹ̀yìn ti dàgbà ju ẹni tíyàn máa ń káyà fún ẹ ti dàgbà ju ẹni tíyàn máa ń káyà fún lọ àbí ẹ ti dàgbà kọjá ẹni tíyàn máa ń káyà fún so ọmọ kan ló ń ṣe dáwà fún bàbá rẹ̀ torí kí bàbá ẹni ànù ni ọmọ ẹni ìmọ̀nà ni náà ọlọ́wọ́ba Allah subhanahu wa ta'ala ó tún wá ń bọ́rọ̀ yẹn lọ ọlọ́wọ́ba ní wa inna min shi'atihi la Ibrahim إذ جاءه إذ جاء ربه بقلب سليم وإن من شيعته لإبراهيم إذ جاء ربه بقلب سليم ọlọ́run bá ní dájúdájú nínú àwọn ìjọ rẹ̀ òun náà ni Ibrahim wà ìfìjá rabbahu bi qalbin salim nígbàtí ara Ibrahim tó wá bá ọlọ́run bá rẹ̀ olúwa rẹ̀ bi qalbin salim pẹ̀lú ọkàn tó mọ́kàn gápùn bí ẹbọ ayàyẹ náà gùn ọlọ́ọ̀bá àdékẹ́lá sọ láyé kan láti 19 dé 41 ọlọ́ọ̀bá àdékẹ́lá sọ láyé láti 43 50 wọ́n ní fahadha wallahu a'lam kana fi ibtida'i da'watihi wọ́n ní àwọn áyà yìí wọ́n ní ọlọ́ọ̀bá ló mọ̀ jù ṣùgbọ́n ìgbìyànjú táwọn ṣe ìdábìmọ̀ pé ìṣìhádù ní pé wọ́n ní wallahu a'lam àríẹ̀kọ́ ni àwọn ọ̀rọ̀ tí àwọn tàtà yìí wallahu alam ọlọ́run ọba ló mọ̀ jù kana fi ibtida'i da'wati ó ṣẹlẹ̀ ní ìbẹ̀rẹ̀ dáwà nabi ibrahim alayhi salatu wassalam àláfíà ọlọ́run ọba àti ọlá ọlọ́run ọba kọmọ bá walam yakun idhaka ala wajhi al-ardi muslimun ghayru wọ́n ni wọ́n ní lásìkò tá ń sọ yìí kò sí mùsùlùmí míì lórí ilẹ̀ yàtọ̀ fún anábì Ibrahim lásìkò yìí wà lam yakun ìzáka ala wajhi al-ardi muslimun lẹ́yìn anábì Ibrahim lásìkò tá ń sọ yìí kò sí mùsùlùmí kankan lórí ilẹ̀ tó yàtọ̀ sí wà bí zálika já al àti gbọ́dọ̀ náà bá sọ wà lam yakun minal tọ́nà bá ríjọ́ pẹ́ ànábì Ibrahim kò sínú àwọn ẹlẹ́bọ eléso wà náà sọ́ọ̀tù 120 wọ́n ní faqad faraqa al-mushrikina bil-qalbi wal-lisani wal-arkan dájúdájú ànábì Ibrahim ó yapa àwọn ẹlẹ́bọ pẹ̀lú ọkàn ó yapa wọn pẹ̀lú ọkàn wal-lisan bákan wal arkan bákan náà ó yapa àwọn ẹlẹ́bọ pẹ̀lú iṣẹ́ oríkì ara ó fi yapa wọn wa ankara ma kanu alayhi min ash-shirki billahi fi ibadatihi wa kasri wa kasara al-asnama wa kasara al fi dhati llah Ànábì Ibrahim tako nǹkan tí àwọn ẹlẹ́bọ wà lórí ẹ̀ ní ìmọ̀ ṣẹbọ pẹ̀lú Ọlọ́run Ọba Allah subhanahu wa yìí máa bá ọlọ́run ọba wá orogún táwọn ẹlẹ́bọ wà lórí ẹ̀ tó ń sẹ̀mí lórí ẹ̀ Ànábì Ibrahim takò wàkásàrọ̀ àtìnáàmà àwọn òsà tí àwọn ẹlẹ́bọ ń sìn Ànábì Ibrahim oorun gbogbo ẹ̀ Ànábì Ibrahim bọ́ síbi àwọn òsà wọn Ànábì Ibrahim wá ṣe sùúrù lórí àwọn ìnira tó kàn àwọn ìnira tó bá níbi ìjísí Ọlọ́run Ọba Allah subhanahu níbi záàtù Ọlọ́run Ọba záàtù Ọlọ́run Ọba tánàbí pé Ọlọ́run nìkan lọba tó yẹ wa hadha huwa tahqiqu tawhid nǹkan tí Ànábì Ibrahim ṣe yìí òun gẹ́gẹ́ ni in tí wọ́n ń pè ní tahqiqu tawhid ìfi tawhid rinlẹ̀ gẹ́gẹ́ ni ẹ̀rí bá Ànábì Ibrahim lẹ́yìn pa Ànábì Ibrahim àdìsọ́kàn rẹ̀ yapa sí tàwọn ẹlẹ́bọ tán bákan náà ìpèpè rẹ̀ ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu rẹ̀ ó tún yapa sí tàwọn ẹlẹ́bọ bákan náà iṣẹ́ rẹ̀ náà tún ní ó tún fi iṣẹ́ rẹ̀ tó takò àwọn ẹlẹ́bọ fi jẹ́ kó fi ṣe tàfíkù tàwíìdì ní pé Ànábì Ibrahim rí pé gbogbo nǹkan tó ń sìn lẹ́yìn Ọlọ́run Ọba Allah subhanahu wa àrẹ́bìnrin tó ṣiṣẹ́ lé wọn lórí iṣẹ́ ò lè ṣe wọn lórí ó ṣe wọ́n bọ́sẹ̀ sí ìṣojú ó fi àdìsọ́kàn rẹ̀ hàn sí ó fi hàn sí wọn pé ń tẹ́ ìgbàgbọ́ yìí òun ọ̀gbàgbọ́ ó tún wá fi ọ̀rọ̀ ẹnu sọ ní ṣe dáwà fún wọn ó tún wá fi ṣẹ́ṣe wípé ṣẹ́rí èní ọ̀dà pọ̀rọ̀ ẹnu nìkan wọ̀ràn yìí àwọn òsáyìn gan wọ́n dáràn lọ́wọ́ mi ó sì dá ṣẹ́rí àfún gbogbo àwọn òsá wọn ó sì wọn bí ọṣẹ́ ṣe sojú oorun gbogbo àwọn òsà wọn pátápátá ṣẹ́rí gbogbo ṣẹ́ráwọn nǹkan tánà Ibrahim sí yẹn ààrẹ Ibrahim fi tawhid orin lẹ́nu wa huwa àtàtù dini wa rasuhu eléyìí sì ní ìpìnlẹ̀ ẹ̀sìn àti orí ẹ̀sìn yẹn ni pé olórí tó ń pèlẹ̀ ẹ̀sìn tó ń pèlẹ̀ ẹ̀sìn gan nìyẹn kama qala ìgbà tọ́lọ̀wọ́ bá alékẹ́lá ń pa ànábì Ibrahim láti tọ́lọ̀wọ́ bá ń sọ fún Ibrahim pé aslim ìrìn ànábì Ibrahim gbà fún ọlọ́run ọba nìkan ṣoṣo jópájú tẹ̀ẹ́lẹ̀ fún ọlọ́run ọba nìkan ṣoṣo nínú ìjọsìn kọ́lá aslamtu li rabbil alamin ànábì Ibrahim sì dá ó ti jẹ́ pé ọlọ́run ọba ó dá ọlọ́run ọba lóhùn pé aslamtu ọlọ́run ọba mo ti jópájú mo ti gbà fún wọ ọlọ́run ọba nìkan oṣù ọba gbogbo àgbáńlá yìí aslamtu li rabbil alamin arinu suratul baqara aya 131 wa anta tajidu akthara man yaqulu la ilaha illallah bàbá ní ìwó sì rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí máa ń sọ gbólù la ilaha illallah láwùjọ tiwa wa yadda'i islam tí wọ́n dẹ̀ ń kílèmù pé tó yaf'alu shirka billahi fi ibadatihi wàárọ̀ pọ̀lọpọ̀ wọn tán ṣẹbọ wọ́n ń ṣẹbọ pẹ̀lú Ọlọ́run Ọba níbi ìjọsìn tó ń ti fọ́lọ́run Ọba Allah subhanahu wa ta'ala wàárí ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n ń bá Ọlọ́run Ọba wá orogún nínú ìjọsìn wọ́n dẹ̀ ń sọ gbólóhùn la ilaha illallah tó ń ti bẹ́ẹ̀ wọ́n ń kílèmù pé mùsùlùmí làwọn wàárí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ abẹ́mi náà rí so bàbá ní wàá rí wọn o àwa náà dẹ̀ rí wọn tòótọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí tí wọ́n sọ gbólóhùn la ilaha illallah láwùjọ tiwa tí wọ́n dẹ̀ ń pàpè mára pé mùsùlùmí làwọn náà wọ́n ní àwọn náà ń tẹ̀sìn Islam ọ̀pọ̀lọpọ̀ wọn à ń rí wọn pé wọ́n ń ṣẹbọ pẹ̀lú pé wọ́n ń pe àwọn nǹkan tí kó lè fi ara ní wọn àwọn nǹkan tí ó lè kó nira bá wọn àwọn nǹkan tí ó lè rọ̀ wọn lọ́rọ̀ tí ó lè ṣe wọn láǹfààní òun ni wọ́n ń pè lẹ́yìn ọlọ́run ọba wọ́n ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba pẹ̀lú mímọ̀ pé nǹkan tí ó lè kó nira bá wọn àti nǹkan tí ó lè ṣe wọn láǹfààní minal amwal nínú àwọn òkú ni wọ́n ń pa àwọn òkú ẹ rí pé eléyìí báyìí ọwọ́pọ̀ láàrin àwọn mùsùlùmí gan-an àwọn mùsùlùmí ó lọ sí ibi sàárì wọ́n lọ máa pe òkú òkú yìí kò lákò ní kápá kankan mọ́ kò lè sẹ́yìn kò lè fa burú sẹ́yìn kò ní sùtá tó lè fi sẹ́yìn bẹ́ẹ̀ ni kò láǹfààní kan tó lè sẹ́yìn ni fíìmù Yorùbá ni ká sọ pé òkú ń yọ síyàn òkú ń léyàn òkú ò lè àmọ́ tí mú Yorùbá òun ló gbèmù gbùngbùn táwọn èèyàn lẹ́mìí tó wà ní òkú yóò wé aṣọ funfun yóò wà fi nǹkan dúkì nǹkan funfun kúnjú yóò mọ̀ wá yẹ irọ́ ni wàláhì irọ́ ni òkú ò lè ṣe nǹkan kan kò lè jáde kó nù sàárì ó ti jẹrà ayé ibi tó wà bẹ̀ kó fi bẹ̀ẹ́lẹ̀ kó kú òun bẹ̀ kọ́ wá sáyé nígbà ò free tó bá yẹ pé nù gbádùn lọ́wà kò lè kú nù gbádùn yẹ kọ́ wá sílé ayé kọmọ wá dàmú àwọn tó wà ní ayé bẹ́ẹ̀ ni tó bá yẹ pé nù ìyà lọ́wà kò lè kú nù ìyà yẹn kó ní òun fẹ́ òun lọlé ayé òun fẹ́ lọ òun fẹ́ lọ dàmú àwọn tí ń ní ayé kí ló kàn pẹ̀lú tiwa tẹ́yìn bá ti kú ti kú nìyẹn so àwọn tí lọ ń pe àwọn òkú ẹ rí pé nǹkan tí wọ́n ń pè nǹkan tí ò lè fara ni wọ́n kò lè fàárẹ̀ kàn wọ́n kò lè yà wọ́n lágàn kò lè ta wọ́n lọ́sì kò lè kókùtà bá wọn gbogbo ń tán pè ní ìran ìnira kò lè ṣe fún wọn bẹ́ẹ̀ ni kò lè ṣe wọ́n láǹfààní kò lè ràn wọ́n lọ́rọ̀ kò lè fún wọn lọ́mọ kò lè fún wọn lálàáfíà kò lè mú ọjà wọn tà orí bá so láwọn òkú yìí wàlúwà ibi wọ́n ń pe àwọn aláìsí àwọn tí ò sí àwọn tí ò lè tí ò lè kónira bá wọn tí ò sì lè rọ̀ wọn lọ́rọ̀ ni tí ò lè tí wọ́n láǹfààní ni wọ́n tọwàríd àwọn tọwàríd tán pé jamiu tọrùd orí bá ń sìn àwọn nǹkan míì tí wọ́n ń lẹ́yìn ọlọ́run bá tó ń ké pé àwọn tí ò lè tí wọ́n tí ò lè kónira bá wọn tí ò lè tí wọ́n láǹfààní ni waljin wọ́n ń àwọn àlìjẹ̀nú náà wọ́n rọ́ ìrìhìn wọ́n sì ń pè àwọn ẹlòmíì بدعوة من لا يضر ولا ينفع من الأموات والغائبين والطواغيت والجن وغيرهم wàyùhìbùhùn wáyùwàlìhì àwọn táwọn wí ẹ́rí wọn tó ẹkùn wọn ma nífẹ́ àwọn òsà wọn yìí wọ́n ma nífẹ́ àwọn nǹkan tí wọ́n ń pè yìí sánsìn yìí wáyùwàlìhì wọ́n ti ma bá wọn ṣọ̀rẹ́ wọ́n ma ràn wọ́n lọ́wọ́ wọ́n ma bá wọn ṣe papọ̀ wọ́n ma ṣe wà láwù fún wọn wàyàkọ́pùhùn wàyàrjúhùn yóò ma bẹ̀rù wọn pé ká má fa burúkà wọn yóò sì ma níran kan orí látọ̀dọ̀ wọn pé ká sí òun lóore wàyúnkìrò àlámàndáà ìlà ìbádàtí láì wáṣídáhú wàtàrtí ìbádàtí máa síwá yóò sì máa takò ẹni tí bá ń pẹ̀pẹ̀ lọ síbi pọ́lọ̀ nìkan ní ká máa sìn tí ń pè àwọn èèyàn lọ síbi pé kí wọ́n kán gbéjù sílẹ̀ ìmáàsìn nǹkan mí yàtọ̀ fọ́lọ̀ ọba yóò máa takoru wọn ibi tá parí sínà ni pé wàyá zùrìmù anazalika bidà yóò sì máa claim yóò sì máa lérò wípé irú nǹkan tí à tẹ́ ń pèpè lọ síbi pé ká fi àwọn nǹkan míì tán ṣe lẹ́yìn ọlọ́run ọba kalẹ̀ yóò mọ̀ rò wípé nǹkan yẹn bí dáa ni wọ̀dọ̀láàlà yóò mọ̀ rò pa dáadáa lẹ̀ yóò mọ̀ rò pa nù ni yóò mọ̀ rò pa nù ni wọ́yọ̀ áàdì man amila bihi wa ahabbahu yóò sì máa bá sọ̀tá ẹni tí bá ń ṣe tawhid ẹni tó bá yẹ pé ó ń sin ọlọ́run ọba nìkan oṣù tó ti ń pè àwọn ìlọsíbí ká máa sin ọlọ́run ọba nìkan oṣù yóò máa bá rú wọn sọ̀tá wa lọ́kan oṣù ẹni tó bá nífẹ̀ẹ́ rú nǹkan mẹ́yẹn yóò mọ̀ bá wọn ṣọ̀tá wà á ń kẹrọ ṣírkà ẹni tí bá ń takọ ẹbọ irú àwọn táwí ọmọ mú wọn lọ́ta wà á bọ́dọ̀hù gbogbo àwọn tí bá ń bínú ẹbọ tí bá ń bínú ẹbọ irú àwọn báyìí ọmọ mú wọn lọ́ta ẹ̀rí pa àwọn onísúfí ni wọ́n láwùjọ wa náà àwọn tó tààtì nífẹ̀ẹ́ rẹ̀ bákan náà tí a ń takò ẹbọ tààtì kórì rẹbọ ẹ̀rìgá ma mú wa abẹ́ẹ̀kọ́ ni wa ba'duhum wa ba'duhum la yu'iddu at-tawhida 'ilman wọ́n àwọn apá kan nínú àwọn táwọn wí nínú àwọn ẹlẹ́bọ̀ yìí la ya'uddu tawhida ilman wọn ká tawhidu sí ìmà wa la yaltafitu ilayhi li jahlihi bihi wa 'adami mahabbatihi fallahu almusta'an wọ́n ní wa la yaltafitu ilayhi wọ́n sì ní wà ádàmì mahabbatihi àti tó kí wọ́n nífẹ̀ẹ́ tawhid fallahul musta'an ọlọ́run bá ní kódà ń kó sànú wa wa ba'duhum la ya'uddu tawhid ilman wa la yaltafitu ilayhi li jahlihi bihi wa ádàmì mahabbatihi fallahul musta'an sọ̀rọ̀ ọlọ́run bá là ń bẹ̀ kí ó wa sọ̀rọ̀ àwọn àwọn èèyàn yìí ma aktarahum láwùjọ wa táwa yìí wọ́n pọ̀ wọn ìṣe díẹ̀ láwùjọ wa táwa yìí láàkàtàrọ̀húnmọ̀lọ́ ọlọ́run bá kọ́ mọ́ mú wọn pọ̀ ọlọ́run má jẹ́ ká pọ̀ sí máa ọlọ́run jẹ́ máa dékù ni wọ́n pọ̀ láwùjọ wa ìwọ̀n ìṣe díẹ̀ láwọn tó yẹ pé wọn àka tàwíìdù sí ìmà ìmọ̀ ọlọ́run ọba lọ́kàn wọn àka kára mà wọn àti ẹ̀ kí ń tíjú wo wọn ń tíjú wo nítorí àìmọ̀kan tí wọ́n ṣe nítorí àìmọ̀kan tí ń bẹ lára wọn nípa tàwíìdù bẹ́ẹ̀ ni nítorí àìnífẹ̀ẹ́ tàwíìdù wọn kò jẹ́ kí wọ́n ka tàwíìdù kó ìmọ̀ bákan a nítorí ọ̀tá tán bá tàwíìdù ṣe kò jẹ́ káka sí ìmọ̀ ṣùgbọ́n ọba kó ni a dúró sí ní alẹ́ yìí pẹ̀lú gbọ́lọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala abẹ́lọ́wọ́n ní kí a gbọ́ nínú ìdálẹ́kọ̀ọ́ yìí kọ́lọ̀ ọba àdìkẹ́lá kó jẹ́ kó ṣàǹfààní fún wa nílé ayé àti ní alkiyama kọ́lọ̀ ọba Allah subhanahu wa ta'ala kí ó jẹ́ kó lapa dáadáa ní gbèsè ayé wa gbogbo àwọn ilé tó bá ṣe tọ́lọ́wọ́n bá àti tànẹ́bì nínú àwọn ọ̀rọ̀ yìí látọ̀dọ̀ mi ló wá àti látọ̀dọ̀ ṣetán kọ́lọ̀ ọba kó foríjì ní kó sì láàánà ṣetán